tíjọ́ tayọ̀ ti dùnú pẹ̀lú inú dídùn tó dùn dénú dọ́kàn dáadáa la fi ń kí yín kú ayẹyẹ àti gbogbo ṣíṣe ọdún àjíǹde tó ń lọ lọ́wọ́ pẹ́pọ́ lọ́dọ̀ ti yín ṣé adìyẹ ló bá dé àbí tọkí àbí màálù ṣé pọ̀nmọ́ ni àbẹ́jalẹ̀ yín pa lọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá ṣàṣe pa sí ẹ̀yin mọ́ jù láti inú amóhùnmáwòrán yín kó mọ balẹ̀ sí bíbáyìí gẹ́n gẹ́n gẹ́n táìmù tẹ́mi good friday àdìgún sátidé àdìgún sànńdé àtàtàtàtàtàtà ni mo bá wọn bo. ẹ wo ẹni tí wọ́n pè ní àlejò tí a pè ní bọ̀dá alẹ́ ọ̀kan tá a pè ní nébọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń ṣe nébọ̀ akàn fi ṣe àwàdà fún yín ni ṣe rí àwọn tá à ń sọ ń pa ẹ̀yìn hmm. wọ́n jẹ́ ọ̀gbẹ́ni olúwọlé àtẹ́jì olúṣọlá <laughs> wọ́n jẹ́ oníṣòwò pàtàkì àti kíni wọ́n tún wá jẹ́ olórí ẹ̀mí two in one. Mr. Wale ẹ káàbọ̀ ó bẹ́tà ó bẹ́tà ó bẹ́tà ẹ kí àwọn ará lè lẹ́rọ̀. kò ṣe é fún àánú rẹ mo yàn ó ẹlẹ́dàá mi fún ìfẹ́ rẹ tó fi gbà mí là ní ògo ló yẹ ẹ jágbọ́ lẹ́ẹ̀kan sí. kò ṣe é fún àánú rẹ mo yàn ó ẹlẹ́dàá mi fún ìfẹ́ rẹ tó fi gbà mí là ó ìyìn ògo ló yẹ ọ́ mo ronú jinlẹ̀ mo rí kó yẹ kí n dúpẹ́ hmm. fún àánú rẹ tó fi fún mi o bí tí wọ mi bàbá mi yóò máa pé o ẹ̀ṣẹ̀ yìí ti ẹpọ ẹbú àbúrò mi jù oore ọ̀fẹ́ rẹ ṣóhun ló ń kó ah, mi o o ṣe fún àánú hmm. rẹ mo yàn ó ẹlẹ́dàá mi fún ìfẹ́ rẹ tó fi gbà mí là ó ìyìn ògo ló yẹ ọ́. máa wí pé ìyìn ògo ló yẹ ọ́ lóò ìyìn ló yẹ ọ́. ìyìn ló yẹ Àtàbàtúbú o ìyìn ló yẹ àtolórí ìyìn ló yẹ ọ́ ìyìn ògo ló yẹ ọ́ o ṣe fún àánú rẹ mo yàn ó ẹlẹ́dàá mi fún ìfẹ́ rẹ tó fi gbà mí là òun ògo ló yẹ ọ́. orídùn lẹ́nu yín àṣìpẹ̀ yín ló ń ṣòwò àwa mọ ibi tá a fẹ́ tò yín sí gangan mọ́ báyìí bóyá ká mú ti ìṣòwò àbí ká mú ti torin gangan gangan ti bí wò ta ni àtẹ́jì olúṣọlá olúwọlé gangan ìlú ògangan ni ẹ dá wọn lóun lé àwọn tó fẹ́ mọ̀ yín gangan nù. ọmọ ìlú èkìtì ni mí ah. ọmọ ìkọ̀lé èkìtì ni mí. ẹ kí wọn lédè èkìtì. Ah. Ah. ó máa le díẹ̀ o ṣùgbọ́n nítorí pé ọ̀ mi sí èkìtì èkó lọ bí mi sí. so ìgbà tí mo pé eighteen years old ní ẹ̀ṣẹ̀ tó pé mo fẹ́ lọ sí èkìtì fúnra mi. Hmm. ìyá mi àti wàá mi kò mú mi lọ èmi kan mo lọ fúnra mi pé pé mo fẹ́ lọ mo mo dẹ̀ rí bẹ́ẹ̀ mo dẹ̀ rí ìdílé mi so bàtọ́ bá ọmọ atẹ́jì lélẹ́yìí mà bẹ́ẹ̀ ni ìyẹn pop six yín bàbá àti látẹ́jì hmm, ipa ò ní pín in ah, a sọ lẹ́ẹ̀kan pé àtòrin àti ìṣòwò ah. oníṣòwò nìyí olórin nìyí. ẹ̀mọ̀ kẹ́ ní nàìjíríà tá a wà ń sìn. ilé ni ẹ ti dá wọn lóhùn ẹ̀fẹ̀ mi lẹ̀. nàìjíríà tá a wà ń sìn hmm. ah. tún ìwọ̀n ló dá o. tún ìwọ̀n ló bá dé. ah ló bá dé o because. ìfowópamọ́ jẹ́ tìrì gan. <laughs> nítorí pé ah ṣé máa ti mú sẹ́nu òun ló dáa o. Hmm. ṣé ẹ wá ń fọgbọ́n sọ wípé ẹ̀bùn yín tọ́lọ̀ fún yín tẹ́ ẹ fi yan Ọlọ́run ní ìsàkó ọ̀la yìí hmm. tẹ̀yìn tó dẹ̀ dùn létí gbogbo ayé ìṣẹ́ wá fẹ́ sọ pé kò mówó ah, yọ ọjọ́ wo ẹ̀kílẹ̀ tí wọ́n ń ṣojú kòkòrò mú kejì mọ́. ẹ mọ̀ pé iṣẹ́ Monday Tuesday Wednesday ọ̀kùn tó so káràkátà ó ká sọ kó dowó òun ni a máa fi ń live and a dẹ̀ ti ń ṣèyẹ tipẹ́ so kò lè kúrò lára Mm. so àwọn ìyẹn la fi ń live. so that means ẹ ti bẹ̀rẹ̀ owó káràkátà ti pẹ́ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kọ́ rárá. no o ti o because mo ti wà ní orin sin mo ti lọ sí almost at wọ thirty years. thirty kọ orin. tí mo ti ń tẹ̀lé olórin mo dẹ̀ ti ń kọrin. wow because mo tẹ̀lé aisho pẹpẹ hmm. lẹ́kùn ògúnṣọlá that was ninety ninety three ninety five hmm. kó tó ṣolú kó dodo ló gbé so ìgbà tó kú mo padà lọ sí school mo wọ university mo wọ Ọbáfẹ́mi lọ university so we lọ read accounting so from there mo ṣe tán ní two thousand and six so gbàtà mo gbàtà mo ṣe tán two thousand and six àdè wáṣẹ wáṣẹ àgbàtà àríṣẹ àgbà ká máa ṣe torin à ń ṣe orin lẹ́gbẹ̀ẹ́ à ń ta kára kára ìṣòwò lẹ́gbẹ̀ẹ́ àjàfi ní ìbára wa. ẹ ṣé wàá wò wípé àkáǹtì tẹ lọ kà yẹn torí ẹni ò ní pálí lọ́wọ́ la lè sọ́gbà ah, wọ́n ṣàfẹ́ yí gbogbo ẹ̀ nígbà táyì tí wàá láǹfààní tẹ̀sí lọ tẹ̀lẹ̀ tí lákàntì lọ́wọ́ tọ́lọ́dẹ̀ ṣe ẹ̀bùn wà ń bẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ fi ṣe tún ìwọ̀n ẹ̀ ṣe kúkú wá lo pálí yẹn. ẹ wo ẹ wò kan ẹ má jẹ parọ́ tán yìí àkáǹtì yẹn ìyá mi náà ló yẹ kí lọ ṣe. kò wù yín. látọkàn because mo like business but ah ṣáà lọ ṣe mo gbọ́n mo fẹ́ mi ti gbọ́ bọ́ ọgbà tí mo jáde wọ́n á discover ara mi pé mo da nínú ká máa tà ká máa rà. ìyẹn náà bá kàńtìndé. Hmm, mo rò pé bí tẹ máa yí mọ́ fún mi ni àmọ́ ẹ̀ ah. gbẹgbàdọ̀ bá kàńtìndé náà dé. ẹni tó máa ń tà tó rà ni yóò máa kawó. ẹni tó ń kawó yàtọ̀ sẹ́ni tó mọ ìṣòwò ọjà èèyàn lè máa kawó kó má lè fi owó yẹn kó fi ṣòwò hmm. so àkáǹtì èèyàn lè wà ní ọ́fíìsì ó máa gbowó mo lè wà ní one company kan tó máa gbé i'm the head of accounting kí máa gbá wọn ṣe ìlú gbogbo wọn tó ṣe ń wọlé tó ṣe ń jáde ṣùgbọ́n ẹni ẹni tẹ́ fẹ́ bá dòwò pọ̀ ẹ̀ mo ní èèyàn tó jẹ́ bóyá èèyàn tó fẹ́ gbá yín ni àbẹ́ni tó fẹ́ gbá yín so gbogbo àwọn kìíní yẹn ni kò sí nínú accounting. Hmm. so tó wà nínú ìṣòwò. ìṣòwò pé à ní báyìí báyìí mo fẹ́ ṣe nǹkan mo fẹ́ ta nǹkan mo fẹ́ rà lélẹ̀ gbogbo kìíní yẹn náà ni mo kọ́ á dẹ̀ ti á ti ń ta ó ti. ó tó jọ mẹ́ta kan náà. Ah, because ìgbà yẹn náà àwọn ó sún àwọn òbí mi pé à má ṣe mọ́ à gbèsè ti pọ̀ jù níbi à ẹrù má má ṣe so agbára Ọlọ́run pẹ̀lú òròfẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ẹ̀ àdúpẹ́ fọlọ́ pé ẹ̀bà débi tó délé ni bẹ́ẹ̀ ni àwa ti rí mọ́tò àwa rí mọ́tò tí wọ́n gbé wálẹ̀ kan mo rí mo rí no èèyàn gbúdọ̀ èèyàn gbúdọ̀ máa ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ láàbì la kọ́ mọ́ ní ọkọ̀ tó ń ìtàbá ni pé kẹmú kan nu orin àti òwò ṣíṣe òwò ah. lẹ́ẹ̀dùn méjì. ẹ wò ẹ bá ń sọ nílé. ẹ wo ẹ wo my brother ẹ má jẹ́ ń pa ọ́tọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ó le fún mi but nítòótọ́ o orin ìmísí ni látọ̀dọ̀ lọ́run hmm. mi ò dẹ̀ lè fi ṣeré so mo ti ń ṣe tipẹ́ so tí ti máa ń ṣe ó dàbí pé ó máa ń wá easily owó kan máa ń wá easily fèmí náà so gbogbo ẹ náà jọra ó jọ mọ́ra wọn náà owó náà ni iṣẹ́ orin náà nítorí pé iṣẹ́ orin ẹni tó fẹ́ pè ẹ́ wàá ṣáà sọ fún pé iye báyìí báyìí ló fẹ́ gbà so kò má bàa lọ pé àwọn tó fẹ́ kó lọ tó fẹ́ fẹ́ lọ ṣeré náà tó máa fún wọn lówó ìjọ kejì òlílé òlílé rí wọn pé so òun náà là ń ṣe òun náà ó wọnú ara wọn náà ni òun náà ni gbogbo ẹ̀. a túmọ̀ sí pé ọgbọ́n lẹ̀ fi ń dáhùn pé ẹ lè fi kankan lẹ́nu méjèèjì méjèèjì gbìn àti kára wọn. kò sí ìjọba fi sílẹ̀ nu méjèèjì ó dábàá ṣe wá ṣe pọ̀pọ̀ ṣìnṣìn easter yìí lọ́wọ́ kí nìkan tẹ̀sẹ̀ máa ń sọ fáwọn aráalé. ẹ àwọn aráalé mo fẹ́ rọ̀ wọ́n wípé kó fi gbogbo ẹ̀ sí ọwọ́ Ọlọ́run ẹni tó ní àtẹni tó ní gbogbo ẹ̀ ń bọ̀ wá dà ká má kọjá kádàrà a mọ̀ pé kò sówó ń tà ṣùgbọ́n ní agbára ọlọ́run ọlọ́run á jẹ́ kí a máa mọ́ wọn lọ sẹ́nu and nǹkan tó tún ṣẹlẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó máa tó máa lérò pé òun ń ro ibi sọmọlàkejì ẹ̀ kó má rò nítorí pé easter tá wà ẹ̀ àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fọlọ́run àgbàwẹ̀ forty one days àdẹ̀ ti kúrò bẹ́ẹ̀ so ọlọ́run dẹ̀ ti dáríjì wá nísìn ká má tún padà sínú ìdí ebi ìwọ tó ń ṣe nǹkan nǹkan tó mọ̀ pé kò dáa tó tún ṣe wá gbàwẹ̀ fún forty one days ó tún kan Jésù mọ́gi lẹ́lẹ́kejì so nítorí náà ẹ máa rò wá gbogbo kò sẹ́ni tó pé tán mo fẹ́ dàbí Jésù mi ò tí ì ronú tán hmm. àwọn máa ń gbìyànjú ni even ẹni tó jẹ́ olórí gan ní church òun gan á sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan gbà mí ẹ máa gbà ah ṣé olórí wa lélẹ́yìí ṣùgbọ́n a máa a máa tẹ̀ láti máa kọ́ ìwà Jésù lẹ́kọ̀ọ̀kan ìwọ̀n bá díẹ̀ ta lè ṣe ṣùgbọ́n ká má rubí sọmọ làkejì wa lèmi fẹ́ sọ fún àwọn tó wà tó ń gbọ́ wa. bá a ṣe wá wà nù ọdún àjíǹde yìí kí ni àjíǹde jẹ́ sí ẹ̀yin fúnra yín gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe bí gẹ́gẹ́ bí onígbàgbọ́ lápapọ̀ báyìí gẹ́gẹ́ bí ẹnìkan àjíǹde sí èmi Olúwọlé Olúṣọlá Àtẹ́jì. sí èmi o Olúwọlé ọmọọba Àtẹ́jì ó dàbí pé ọlọ́run rà mí padà nínú ewu ayé. ó dàbí pé. ó rà mí padà nínú ewu ayé àwọn nǹkan tí mo ti face nínú ayé mi nítorí pé tí máa wo years back ibi tí mo ti ń bọ̀ àti mo ti dé mo máa ń dúpẹ́ fọlọ́run and má pọ̀ kan transformation ẹ̀wọ̀n kí ìgbà mi wà ní màá mi because èmi èmi kò dàbí èmi pé ara yìí ti ròpin pé kò lè já nǹkan kan hmm. mo wá dìde so inú mi máa dùn pé ọlọ́run mo wà nínú nínú àjíǹde tó yẹ pé mo gbápá ó ṣe ń gbé mo gbẹ́sẹ̀ ó ṣe ń gbé mo wà ní àlàáfíà ara hmm. nítorí pé gbogbo nǹkan tí ó ti lọ mi ò lè sọ tán kò ṣe ń sọ hmm. so mo dúpẹ́ fọlọ́run pé inú àjíǹde pé olúwa mú bá wọn pẹ̀lú àwọn tó ń bá wọn ké òsánà hmm. fọmọ dáfídì. olùbùkún bẹ́ẹ̀ ti ń bọ̀ lórúkọ olúwa. bẹ́ẹ̀ni ibi tó mm-hmm. gbé gbà yẹn òkè bàbá ìṣe wa gbé wa ibi tẹ́ ẹ gbé wa gbà ibẹ̀ yẹn ó deep gan káwa da padà síbi tá a ti máa rẹ́rìn mo mọ̀ pé gbogbo tabala ń ṣọdún à ń ṣe nǹkan kan gbogbo púpọ̀ ìdílé ló lẹ́ẹ̀kọ́ máa ṣe rice jollof rice nǹkan kan bọ́ nílé títí ní ìsà yìí kí lẹ fẹ́ ṣe ṣé rice náà lẹ máa fi ṣe olórí bípa ah. aṣáàtúmọ̀ jẹ jollof yìí ṣá ah. kí lẹ fẹ́ fi ṣí náà. ẹ wò tí mo wà wáyé hmm. kẹsàn-án màlà fún yín mi ò ń jẹ màlà. ẹ láìkì kọ́ rò fún yín kìlẹ̀ wá fẹ́ kílẹ̀ fẹ́ fi ṣe lórí. yàtọ̀ sí iyán iyán àti ẹ̀fọ́ rírò. ṣé ìyẹn ni ká máa ah, ẹ̀fẹ́ ah, ìjọ yìí. ọmọ èkìtì ní èkìtì ní èrè ilẹ̀ ti mọ́ èkìtì ní èrè. ọmọ adíṣe ẹni. kọ́ iyán yìí. Ah. kọ́ máa wulẹ̀ dáa pé ara kọrí ara nǹkan kan. kí ló dé tí kinní wa irú. Hmm? ẹ mọ tí mo fẹ́ sọ fún yín láàárín ìṣẹ́jú kan ẹ kàn fi ẹnu ṣe ọbẹ̀ olè fi jẹ iyán yẹn. ẹ̀fọ́ ẹ̀fọ́ rírò ọbẹ̀ ẹ̀fọ́ rírò pẹ̀lú iyán ẹ sáré fi ẹnu ṣe ẹ fi ẹnu ro ẹ̀fọ́ bí ẹ ṣe máa ń sọ mm. kẹ̀dẹ̀ fẹnu bu iyán láàrin ìṣègbè ẹ máa wò wọ́n lé ẹ kọ́ wọn. gòlè tí ẹ̀ wọ́n aṣáà ti ẹ̀ máa tẹ́ máa ti bẹ̀ṣu mm. ẹ gbé kaná. kọ́fì sí àmà ah, ah, ìfiyọ̀ sí ẹ jẹun sọ ẹ máa ṣe fiyọ̀ sínú kínní à ah, wọn lè fẹ́ fi irú àti magi sí iṣu ẹ fẹ́ yẹ káwọn ọmọ àwọn iyán ni wọ́n fi wọ́n fiyọ̀ sí wọ́n fiyọ̀ sí wọ́n fiyọ̀ sí iṣu iṣu yán wọ́n fi wọ́n fi kankan sí ẹ máa sè tẹ máa ti sè. wọn ò nílì láti bẹ èpo yẹn wá. wọn máa bẹ ọṣẹ ọ máa tó máa ti bẹ tán ọ máa ṣàn ọ máa ṣe iná tó máa ti wá jiná dáadáa ẹ máa gbé odó yẹn ẹ máa fọ odó tí máa fọ odó ọmọ odó yẹn náà ẹ máa nù ẹ máa fọ ẹ máa gbé ẹ máa ẹ máa kó iṣu yẹn sínú odó ẹ máa wá gun onítọ̀ yẹn máa gun òkun ṣe dá àwọn gun tèkó àwọn máa gun tẹ́ pé wọ́n máa a máa a máa ẹ̀gbọ́n ẹ̀ mọ́kàndán yan fẹ́lẹ́fẹ́lẹ́ ó máa fẹ́lẹ́ lẹ́nu ni ẹ̀fọ́ yẹn lásán tẹ máa mẹ́fọ́ yẹn tẹ máa ti wá sun ẹ̀fọ́ yẹn tẹ máa ti fọ ẹ̀fọ́ ugu ni ah igun mu láì tẹ máa ti wá tẹ máa fọ tẹ máa tẹ máa ti sàn tán ẹ máa kó sínú ẹ máa tẹ máa ti gé ẹ máa kó sínú sínú ẹ sínú pot. ẹ fi wọn ẹ fi hàn wọn lè ẹ dúró ẹ wọn wọn lè tẹ má ti go sínú pot ẹ má sè é tẹ má ti sè é tẹ má ti sè é ẹ má gbé epo ẹ má gbá epo epo yẹn má gbá dáadáa tẹ má gbé epo yẹn tán tẹ yín gbé epo yẹn ẹ má mú magi ẹ má dà sínú epo yẹn ata ẹ má rí ata ẹ tẹ má ti rẹ ẹ má kó sínú ẹ ẹ má rò irú irú yẹn má gbé sí ẹ̀fọ́ yẹn má dà sí ẹ má mú ẹ̀mí pé ẹ̀fọ́ tí wọ́n ti kọ́kọ́ bọ̀ yẹn bí wọ́n ṣe bọ̀ yẹn wọ́n á bọ̀ nínú orí iná yẹn á hó bẹ́ẹ̀ni máa tún wá gbé kalẹ̀ wọ́n á gbé kalẹ̀ wọ́n á kẹ́fọ́ yẹn kúrò wíwé ni àbúrò mi ti dé ah! ẹ̀gbọ́n mo gbé fún yín ẹ̀yin gbẹgbẹgbẹ lọ́jọ́ wẹ́ẹ̀dì yẹn kí ni ẹni tó máa gba ẹ náà ọ̀rọ̀ láìkí oúnjẹ ni ọlọ́pọ̀ ẹ lọ́pọ̀ o. ààrẹ ah, kọ́ máa wọ rí ìlú ọ̀fẹ́ mi ni. no mi ò sọ sí yó ẹ ṣe sọ yẹn náà lẹ ṣe máa jẹ́ njọ ìsà o. ṣé tún fẹ́ bú mi ni. irọ́ èmi tiẹ̀ fẹ́ sọ pé ká wá lé íńtẹ́lẹ̀tì bọ̀ máa rán ẹ̀gbọ́n mi wá. ẹ má tiẹ̀ wá láàfin pé pé yín. mo tẹ̀ fẹ́ ní ká gbọ́. ẹ̀gbọ́n yín lè wọ́n kẹ́yìn òun jẹun. àwọn ẹ̀fọ́ tẹ máa dínú epo yẹn ah, ah, àwọn èèyàn fẹ́ mọ̀ wọ́n ju ẹ lọ lórí. náà gbogbo ẹ lọ́lọ́mọ pátápátá ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu àlejò wa àlejò yín tí wọ́n wá sọ wípé ọ̀nà wọn làwọn lè gbà kàn sí ẹ jẹ́ sáré fún wọn lórí Instagram àti Facebook yín orúkọ tẹ̀ ń jẹ́ kí wọ́n lè dà wàrà. ní orúkọ mi tí mò ń jẹ́ lórí Facebook is Ateji Olúwọlé Olúṣọlá. Ateji Olúwọlé Olúṣọlá yẹn lórí Facebook lórí Instagram orúkọ tí mo ń jẹ náà nìyẹn àtẹjì olúwọlé olúṣọlá olúṣọlá náà ni lórí Instagram twitter náà ń kọ àtẹ́jì olúwọlé olúṣọlá. wọn ò fẹ́ kórúkú nǹkan míì tí wọ́n lórúkọ yẹn gbogbo olólùfẹ́ apárọ́ta àtẹ́jì olúwọlé olúṣọlá òun ni lórí twitter instagram àti eh, facebook wọn ẹ dá ara kẹfìfẹ́ hàn sí wọn ó kò béèrè tẹ bá fẹ́ béèrè lórí bí wọ́n ṣe máa gún iyán àti ẹ̀fọ́ ìgbésẹ̀ náà bá fẹ́ jẹ irú ẹ̀ níjọ easter ẹ̀kàn tí wọ́n máa pè mí o. ètò ojúmọ́ ẹ ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ètò ṣì ń tẹ̀síwájú ẹ̀ka lọ sókè lọ́rọ́ tá a bá padà dé á kó èmi àtẹ̀gbọ́n mi lórí ìjókòó ẹ kú kalẹ̀